وبعد السلام عليكم ورحمة الله وبركاته تستمر قراءتنا في كتاب متن رسالة الإمام ابن أبي زيد القيرواني رحمه الله وما زلنا في باب البيوع وما شاكل البيوع و توقفنا عند قوله ولا يجوز بيع ما في الأنهار وهنا بداية بيان البيوع المنهي عنها أنواع البيوع الذي أو التي ورد النهي عن الشارع في بيعها ولا يجوز قال رحمه الله ولا يجوز بيع ما في الأنهار والبرك جمع آه، بركة والبرك من الحيتان ولا بيع الجنين في بطن أمه يعني الآن آه، ما في الأنهار مثل آه، الأسماك وقد قال الأنهار والبرك من الحيتان الحيتان تكون في الأنهار لا يجوز وقد سبق أن نبهنا إلى ذلك لأن هذا لا يجوز واحد لا يأتي إلى البركة وما يسمى باليوم باوند فيش باوند فكذلك الأنهار فيقول ما في هذا الأنهار أبيعه لك لأنه فيه جهالة وفيه قرر أولا لا ندري هل فيه سمك أم لا إن كان فيه سمك هل يمكن الحصول عليه أم لا ثم كم قدره فهذه كلها آه، فيها جهالة وخطر وغرر فكذلك لا بيع لا يجوز بيع الجنين في بطن أمه يعني آه، الناقة أو البقر أو الغنم حامل وهل يقول هو يريد أن يشتري جنينا في هذا الغنم أو في هذا البقر أو في هذا الجمل بدون آه، أم فيقول لا يجوز إما أن يشتري الأم <coughs> فيكون الولد تبع لذلك الأم لكن أن ينشأ البيع على ما في البطن هذا لا يجوز وكذلك لا يجوز بيع ما في بطون سائر الحيوانات ولا بيع نتاج ما تنتج الناقة ولا بيع ما في ظهور الإبل كل هذه ورد الحديث ورد النهي عنه عن النبي صلى الله عليه وسلم وقد نهى النبي صلى الله عليه وسلم عن بيع حبل الحبلة وفسره ابن وهبي بنتاج ما تنتج الناقة أقول الفائدة من هذه أنه آه، لا يجوز بيع ما لا يعلم أن من نال آه، أهم شيء في البيع أولا الشيء الذي نريد آه، الأركان كما قلنا سابقا العاقدان المتبايعان هل هما من هذا العقد في شارع ثم إن كان الجواب نعم فنقول آه، هل آه، المبيع الشيء الذي نريد أن نبيع هل هو الشيء الذي يجوز بيعه شرعا أنا غير محرم مثل الكلب أكرمكم الله ولا خنزير هذه محرمة ليس بنجس هذه محرمة آه، هل في وقت الذي نريد الناقبة فيه هل يجوز أم لا ثم بعد ذلك الصيغة هذا أهم شيء فمتى ما وجد أو فقدت المالية المالية إذا فقدت في المبيع فلا يجوز بيعه ذلك المبيع المالية يعني إذا كان هذا المبيع ليس بمال شرعا مثل مثل الكلى أكرمكم ولا مثل الخمر مثل الخنزير الخنزير ليس بمال في الشارع إلا في دار الحرب عند بعض الفقهاء فإنه فإن الخنزير والخمر أكرمكم الله مال لحربيين <coughs> أما غيره فلا إذا إذا فقدت المالية فلا يجوز ثانيا إذا فقد الانتفاع يعني قد يكون المبين مالا لكن حرم الشارع آه، الانتفاع بذلك المال مثل الخمر بالنسبة للذمي وبالنسبة للمعاهد فإنه مال لكن يحرم الانتفاع آه، به فنقول لا يجوز وكذلك إذا فيه غرر وقد سبق أن قلنا الغرر هو الذي آه، غير متيقن حصوله لا ندري هل يمكن أن يحصل أم لا والجهالة آه، علمنا أنه قد يحصل عليه لكن لسنا بمتيقنين في كم الذي آه، نحصل عليه فهذه هي من بيوع المحارمة في الجاهلية وكذلك لا بيع الآبك العبد الآبك الذي فر من من صاحبه لا يجوز لا يجوز بيعه فكذلك البعير الشاردي لا يجوز بيعه كما أن الناقة أو البقر أو الجمل إذا شرد يعني فر ذهب من لا يجوز بيعه ونهي عن بيع الكلاب وكذلك آه، نهى النبي صلى الله عليه وسلم عن بيع آه، الكلب فقد ورد في حديث مسلم رحمه الله عن النبي صلى الله عليه وسلم نهى عن ثمن الكلب ومال البقي وحلوان الكاهن وفي في رواية عن النبي صلى الله عليه وسلم قال ثمن الكلب خبيث يعني شيء خبيث شيء الذي لا يجوز وكذلك مهر البقي النبي صلى الله عليه وسلم سماه مهرا من باب المجاز من باب المجاز لأن الباقي الباقي من المرأة تزعم أنها تأخذ المقابل في زناها لذلك سمي المهر وإلا ليس بمهر إنما مهر هو ما يدفعه الرجل لامرأة في الزواج في عقد النكاح وكذلك حلوان الكاهن الكاهن الذي يجلس ويدعي علم الغيب والناس يمشون إليهم إذا أرادوا أن يسافروا إذا أرادوا أن يتاجروا إذا أرادوا آه، أن يفعل شيء يمشون يقولون يشوف لهم يعني ينظر لهم ويرشدهم هل هذا فيه خير أم لا ثم آه، يعطى آه، شيئا يوطى شيئا ما هذا سمي بحلوان لأنه هو مثل حلاوة وحصل على هذا المال من غير كد ولا نصب ولا ولا شيء هذه كلها حرام لا يجوز آه لا يجوز آه آه واختلف في بين الكلام نعم so àwọn tá a ti ń ka abọ́látẹ̀ka ọ̀nà ni àwọn ọjà tí ìsìláàmù tó ṣe léèwọ̀ fún wa pé a gbọ́dọ̀ tà wọ́n nínú ẹ̀ ni gbogbo tí ká pera ká pe kẹ́ni tó fẹ́ ra tó fẹ́ tajà kó pẹ́ni tó fẹ́ rajà pé ká lọ mo ní ẹja nínú odò <coughs> àbò ní ẹja nínú fish pond fani ntí ń bẹ nínú odò yìí àbí ntí ń bẹ nínú pond yìí lẹ́ja àbí nìkan mi náà òun tà fọ pẹ́jà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò sí àmà tọ́tábàtà wọn pé à ń rí ẹja tí ń sọ lóòótọ́ pé bóun náà ṣe pọ̀ sí kí ńláńlá ni gbogbo eléyìí àmọ́ ṣẹ̀rẹ́ àní pé èèwọ̀ ni bákan náà èèyàn gbọ́dọ̀ ta oyún inú ẹran oyún tó wà nínú ẹran èèyàn gbọ́dọ̀ dáàtà bákan náà èèyàn gbọ́dọ̀ ta <laughs> ẹntì oyún inú ẹran ó bí nìtajú nìtají ànáàkọ nìtajú máa ń tó ń tẹjú náà kọ̀ọ̀kan oyún tó wà nínú ẹran yìí tó náà bá tún wá dáyé ẹ̀ńtọ́ náà ó pé mo ta fún ọ sọ eléyìí hàn àgbọ̀dọ̀ èèwọ̀ ni sẹ̀rí ní èèwọ̀. bákan náà ẹrú nígbà tó yẹ ẹrú ń bẹ ẹrú tó bá ti láti pa ká àgbọ̀dọ̀ wá tà bákan náà ní gbogbo ẹran ẹni tí ò rẹ̀ mọ́ ewúrẹ́ ni àgùntàn ni ni ni ni ká nípa ẹran tá a rí mọ́ yìí tọ̀ ta ni ó rà á o ìwọ ni ìyẹn gbọ́dọ̀ ni. quran ti ṣe lé ọ̀fun ayé pé ní ìyá ayọ̀ lẹ́dẹ́ ní amànú látàkùlù àmúwálà kún báyìnà kún bilbaatil kò ká máa jẹwo ká máa jẹ ìjẹkújẹ. bákan náà ìṣẹ̀rí e, àṣẹlẹ̀ wọ̀ pé ní a gbọ́dọ̀ ta ajá èèyàn gbọ́dọ̀ ta ajá torí pé kẹ́líbù ajá nínú ṣẹ̀ríà kì í ṣe مال ليس بمال مطلق ليس بمال مطلق إنما هو مال نسبي يعني أووني láwọn àsìkò kan bọ̀ sínú sẹ̀ríà àlásùrò ní wípé ní ajá kìí ṣe property kìí ṣe owó oúnṣẹ́ ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run tọ́lá rẹ̀ kó máa bá gẹ́gẹ́ bó sọ nínú hadithu alimam muslim naha naha nabi sallallahu alayhi wa sallam an samani alkalib wa mahar albagi wa xulwan alkahin pé èèwọ̀ ni àgbọ̀dọ̀ ta ajá ànẹ́sọ̀ àtọ́nà sọ pé ní owó téèyàn bá gbà lórí ajá èèwọ̀ ni kàbíyèsù ni èèwọ̀ ni ẹ̀gbin ni ọ̀hún ni. bákan náà akérèmọkọ́mọ ńlọ owó tí àwọn aṣẹ́wó máa ń gbà òun ṣe ọlọ́run ìkí ọlọ́run tó lára kó máa bá ó ní kàbíyèsù ni òun náà tùmáàrù ló wà nínú hadithu òun ṣe ọlọ́run pè ní máàrù kì í ṣe máàrù mìbáàbì màjáàzì ni kò lè bá àyè torí pé gẹ́gẹ́ bí àwọn jàhìlíyà ń jọ sí tí wọ́n ṣe pé rìbá ní pé kò sí ọ̀tọ̀ láàrin rìbá àti òwò ṣíṣe ọlọ́run jẹ́ kó yọ pé ní ah, ìyàtọ̀ ń bẹ láàrin wọn torí pé ọlọ́run ọba ó ṣe kátàkárà lẹ́tọ̀ọ́ àmọ́ ó ṣe rìbá jíjẹ gbígbà ní nílò ní ìbálòpọ̀ ó ṣe ní èèwọ̀ ṣùgbọ́n náà ni almaru òun ni owó tí ọkùnrin máa ń fún obìnrin nígbà tí wọ́n bá ti agree tí wọ́n bá ti tí òbí ọmọbìnrin bá ti yọ̀ǹda pé àwọn ò fi ọmọ fún tàbí ẹlẹ́rìí tó à ń láti rí máàrù máàrù náà ní owó tí ọkùnrin wà san máàrù yìí ká tó ń pe àkíyèsí rẹ̀ nílẹ̀ Yorùbá àbí nínú èdè míì oríṣiríṣi èdè náà máa ń pè fún àpèjúwe àwọn olóyìnbó wọn pè ní bride price so owó tí Yorùbá ò tó sí owó orí. ìwé náà ń tò sí owó eré ìtumọ̀ eléyìí ó kù díẹ̀ torí pé kò sí ti ń jẹ́ owó eré nínú sẹ̀ríà márùn ni kùránì pé àbí sọ́dákọ̀ àbí nihla àbí hadiya so ẹ̀bùn ni so ká pè ní márùn tí kùránì pè ká pè ní sàdáàkì tí kùránì pè àbí ká pè ní tí kùránì pè yìí ń tọ́ àmọ́ ká wá pè ní owó eré. so lọ́pọ̀lọpọ̀ bá mọ̀ gbọ́dọ̀ pé ní tó ti wá sanwó orí rẹ̀ ni kò sì ti ń jẹ́ owó orí torí léyìí ó ní àgbọ́yé tí ò dáa àgbọ́yé tó wà ń bẹ̀ ni wípé àwa fẹ́ ra nǹkan a fẹ́ ra mọ́tò ni a fẹ́ ra nǹkan ọ̀sìn ni a fẹ́ ra nǹkan oko ni a fẹ́ ra aṣọ ni pé ẹ̀kówó lè ẹ̀kówó lè so ẹ̀kówó lè lórí so nǹkan tá a bá fẹ́ tó tọ́ka rà tá a lè exchange tá a lè ṣe pàṣípààrọ̀ rẹ̀ pẹ̀lú nǹkan míì òun la máa sọ wípé ní owó orí Uh, ẹrú oníṣẹ́ ọlọ́run ìkẹ́ ọlọ́run tọ́lá sọ́rí ọmọlúwàbí yálà ọkùnrin ni àbóbìnrin ni oníṣẹ́ ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run tọ́lá kọ́ máa bá ó ṣe é léwọ̀ á gbọ́dọ̀ ta ọmọlúwàbí kódà wà lára nǹkan tí tó lè má jẹ́ kéèyàn rí àlùjánnà wà kọ́ lọ́nkọ́ sọ à ń bẹ̀ náà àmọ́ ìpè ní àwọn tí wọ́n ń ṣe táwọn ń pè ní owó orí kiri pé wọ́n ń ta ọmọlúwàbí tó lè túmọ̀ sínú gbogbo tó bá sì ti ní ṣubúà òun ṣe ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run àtọ́lára kó máa bá ó ti kọ́ wa ní ẹ̀kọ́ anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ pé ní wàá má lè takọ̀ ṣubu hàtín ọ̀kadì sábàrà lè bí ní ìwà àrèbè gbogbo ẹni tó bá ń gbìyànjú tí bá ń sá fún gbogbo nǹkan tí tí ò clear gbogbo nǹkan tí ìrújú wà ń bẹ gbogbo nǹkan tí òkùnkùn wà ń bẹ ó dá kí mùsùlùmí ó máa sá fún ká jìnà sí i ó dáa púpọ̀ nípa báyìí àkíyèsí nù ká má máa pè márùn ní owó orí mọ́ àsanwó orí obìnrin o èyí ń ta obìnrin èyí sì ra obìnrin márùn tá a sì ń san kò túmọ̀ sí wípé obìnrin ti di mílíkù ó ti di nta ni fún ọkùnrin rárá bí tí wọ́n lè mọ̀ akédo sàràkà àwọn náà ní ń bẹ láàrin ọkùnrin àti obìnrin nínú ìgbéyàwó ní kúkúrú ni wípé ó ń ṣe ọlọ́run kí wọ́n tọ́ra kó máa bá ó pe owó tí yẹn bá ta ajá tó bá gbowó rẹ̀ kì í ṣe ló gbà o ànágbèrè tó ń sọ pé ní xabíìsù ní ẹ̀gbin ni tí èèyàn gbọ́dọ̀ ìgbọ́dọ̀ tẹ́wọ́ rẹ̀ kó gbà bákan náà owó táwọn aṣẹ́wó ń gbà ẹ̀gbin lòun náà kì í sọ owó bú ni owó tí ò dáa ni bákan náà ń ṣe ọlọ́run sọ̀rọ̀ sọ́nà sọ pé ní wàhùlùwáàní alkahin owó táwọn àwọn adágbégbá àwọn babaláwo owó tí wọ́n máa ń gbà àwọn awòsùnṣe kan àwọn awòsùnṣọ kan owó tí wọ́n máa ń gbà èèwọ̀ ni kódà Eh, èyí táwọn táwọn ọ̀pọ̀lọpọ̀ tó ń pè lónìí tó ní pé ẹ̀rú ọlọ́run àbí ẹ lọlé aláàfáà àbí ẹ jáde sí gbogbo ẹ jáde sí gbogbo ẹ lọlé aláàfáà gbogbo ẹ lọlé ẹ̀rú ọlọ́run tí ó wàá jòkó ní kọ̀rọ̀ yàrá kan tí ó ní pé gbogbo nǹkan bá fẹ́ ṣe ẹ̀ máa bọ̀ àwọn yóò máa wá lọbẹ̀ ẹni tó fẹ́ síyàwó wọn làwọn ó lọlé ibi wọn ṣe sáà ọkùnrin àtobìnrin ǹjọ́ bára wọn àbí kò bára wọn bí àràǹkà tó ń bá lọ nìyí ẹlòmíì ló ń fẹ́ travel sí ìrìn ń bẹ ìdìkòsọ́nà da àbọ̀nà ò da ẹlòmíì ò ní oríṣiríṣi ẹlòmíì ẹlòmíì ò lọ ògùn ni ó lọ lè ṣe níbẹ̀ ẹlòmíì ò lọ pé ìyàwó ń bímọ àwọn fẹ́ wo orúkọ ọmọ tó dáa àbí ọjọ́ tí táwọn ó ṣe gbogbo nǹkan báyìí èyí ni ń ṣe ọlọ́run ọba àti àti eh, ìkẹrẹ kọ́ máa bá lọ́pẹ̀ ní ṣọlùwánì eh, alkahin tó ń ṣe ọlọ́run ọba pẹ̀ ní ṣọlùwánì látara halawa fúrúùtì gbé nǹkan tí àtẹ̀yàn eh, ń jẹ tó ń jẹ tí ń gbádùn rẹ̀ bọ̀tí láì ṣe nǹkan kan láì gbé láì sùn gbogbo àwọn eléyìí ó ń ṣe ọlọ́run ọba ìkẹrẹ kọ́ máa bá ó ṣe ní èèwọ̀ tàwa lóhìí àmbẹ́ ìkìláàbù òun ṣe ọlọ́run ní pé a gbọ́dọ̀ ta ajá wàhùtólífà fi bẹ́ẹ̀ má òbí náà fi tẹ̀káàdì mìíràn ṣùgbọ́n nínú àwọn onímọ̀ àwọn afúkọ̀ ha wọ́n wá àyàpọ̀ ẹnu lórí yìí ajá tí sẹ́rà bá ní pé a lè lò ń kọ́ fil asul min haifil umum ofil jumla bẹ́ẹ̀ muharram títa ajá ìwọ ni generally ṣùgbọ́n a máa rí pé ní òun ṣe ọlọ́run ìtura àti ọ̀rọ̀ kò máa bá eh, ẹ̀fọ́ alukurani náà kurani ṣe alukurani àti sunna wọ́n ṣe lílo ajá lẹ́tọ̀ọ́ fún àwọn nǹkan mẹ́ta kan kẹ́líbù ṣìráṣà ajá tá a fi ń sọ́lé kẹ́líbù harifi ajá tá a fi ń sọ oko àti kẹ́líbù sọ́ìdì ajá tá a fi ń dẹ ọdẹ tó fún àwọn nǹkan mẹ́ta yìí ẹni tí bá ń tó fẹ́ máa sọ́lé ó lè lo ajá ẹni tí ó fẹ́ sọ́kò ó lè lo ajá kò fi sọ́kò ẹni tí ń dẹ̀gbẹ́ tí ń dẹ̀gbẹ́ tí ń dẹ ọdẹ ó náà lè lo ajá so eléyìí ṣẹ̀rí àbáhà ìtìkáàzù ajá fún nǹkan mẹ́ta wọn kò sígbà tí ṣẹ̀rí àti àbáhà rẹ̀ fún nǹkan mẹ́ta wọn ǹjẹ́ àwọn yìí ǹjọ́ tọ́ kí wọ́n máa wá ra ajá àbí kò tọ́ ká máa ra ajá so àfáhùn àkọ́wà náà ni wípé ní kò tọ́ kí wọ́n ra ajá ibi tó bá ni pé ó tọ́ kí wọ́n ra ajá ajá wípé ní yóò tọ́ kí wọ́n ta ajá náà ìtàbá ni pé ní ó tọ́ kí wọ́n ra ajá àtàní ọ̀rọ̀ ajá ìran èèyàn mẹ́ta òun náà ló lè ra ajá so àwọn wo ni ó wà á ta ajá sí ìran èèyàn mẹ́ta náà ni ó máa ta ajá ni àbí gbogbo èèyàn náà ni ó máa ta ajá àfáhùn àkọ́wà ni wípé ní láyà jùzù bẹ́ẹ̀wòl kẹlẹ́bì kò tọ́ kéèyàn ó ta ajá àlọ́wọ́ fẹ́ bèrè pé tọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ibo ni wọ́n ti fẹ́ rí pé àwọn tí wọ́n bá ní ẹni tí ń dẹdẹ ní ọdẹ àbí kìíní kan wọ́n lè wọ́n lè ọdẹ ẹgbẹ́ rẹ̀ ó lè gbà owó náà máa fi dẹ ọdẹ yìí ni pé ọmọ tájá bá bí ọdẹ míì lè gbà ẹni tó fẹ́ sọ́kò náà lè gba ọmọ ajá lọ́dọ̀ ẹni tí ó tọ́ kò torí táǹpé ẹ̀sìfọ́sù ni nìṣẹ̀rí àwọn pè é ni pé ní ó ní láísẹ̀nsì àti lò kì í ṣe owó ibi tí wàhálà wà nù ajá kì í ṣe owó kódà yìí ṣe àyànká lò gánà kì í ṣe owó kì í ṣe owó ìdí sẹ́ǹsì wípé ọdẹ tó ń ti ń dẹdẹ nísìn tó ní ajá ajá lágbájá ti ń dẹdẹ ni kò kì í ṣe property rẹ̀ tó bá kú wọn ò lè jogún ajá wọn ó bá ní ọgọ́rùn ajá tó bá kú wọn ni wọn bí wọn lè kó fúnjọba ni o ni wọn sì àwọn bá wọn pa ogun àdánù ni o but ẹ̀wọ̀n ò ní jẹ ogun ajá nítorí pé kì í ṣe owó kò nípa báyìí qala al-imam ibn abi zayd al-qayrawani rahimahullah wàhtólifà fi bẹ́ẹ̀ ma ọ̀dìnà fi ittikhadhihi minha àní àwọn ìran ajá mẹ́ta tá a sọ ǹjẹ́ wọn á lè torí ẹ̀ kí kí wọ́n tà àbí wọn ò lè torí ẹ̀ kí kí wọ́n tà àbí nínú eh, mazhab Imam Malik rahimahullah gbólóhùn méjì tó gbajúmọ̀ ló wà ń bẹ̀ gbólóhùn kan ni pé èèwọ̀ ni mi ò lè ta gbólóhùn kan pé ní eh, èèyàn lè ta àbára sọ pé ní aláwọ̀ aláàmì tí ọ̀rọ̀ jáhà náà ni pé èèyàn lè ta torí pé hadith sọ pé ní sámánù alkalibi khabith owó tí wọn bá gbà látara ajá khabith ni èyí wọn àámù ni èyí pé àámù ni Eh, in general ni that generate meaning rẹ̀ sì remain èyí tí xaaso wa èyí tí rọ́ksọ̀ wa níbẹ̀ òun ni lílò àrí rọ́ksọ̀ àrí ẹ̀rí fún pé a lè lò ṣùgbọ́n àrí ẹ̀rí fún pé a lè tà á generally ẹ̀rí wáyé pé ní èèwọ̀ ni àgbọ̀dọ̀ ní ajá kódà bá ti kéèyàn pa òun náà ni ẹ̀rí wà fún yìí so ẹ̀rí wá wà fún yìí pé nínú ẹ gbọ́dọ̀ ní ajá òun generally àwọn kan lè ní àwọn mẹ́ta láti kà wọn àtúnwárí ẹ̀rí ni pé ní àní owó ajá nǹkan gẹ́gẹ́ fúnra rẹ̀ àṣà germanism kéèyàn wá ta ajá samanul alkalibi kọ̀bíìsùn gbanú àdìsí mùsùlùmí náà sì ní náà à ń samanul alkalibi ni ó ń ṣe ọlọ́run ọba ó ṣe owó ajá owó orí ajá léèwọ̀ kìtìkó ṣe kalibi ní èèwọ̀ bó ṣe wá owó orí ajá ní òṣò a rí àwọn ẹ̀rí sọ pé ní ó sọ pé ní ajá èèwọ̀ ni àtúnwá rí special ẹ̀rí sọ pé ní owó rẹ̀ gangan náà tún ní èèwọ̀ ni sọ àyípa ní ẹ̀rí méjì nísìn lọ́tọ̀ọ̀tọ̀ sọ ẹ̀rí sọ pé ní ajá èèwọ̀ ni àwa rí ẹ̀rí míì sọ pé òun kàn wá eh, restrict eh, prohibition sáwọn kan pé ní ọ̀sẹ̀ pé kò sí láìsí ọ̀hún sọdẹ ọ̀hún sọkò ọ̀hún sọlé kò sí láìsí ọlẹ́mú but a rí ẹ̀rí tó ṣe ìbáha sámánù rẹ̀ àti pé ní sámánù tẹ́lẹ̀bì báqín àlá khubusihi wà hurmati àti sọ pé ní àlẹ́ afẹ́ bèrè pé bóun tó ń tí ń tó ta ní ó lè lóṣèlú àti sọ ọ̀nà tí ó lè lò tó kó wá àwọn tí ọ̀dẹ ẹgbẹ́ rẹ̀ àbáwọn tá ń sọ́kù àbáwọn tí wọ́n ń ṣe ọ̀gbìn wọ́n lè wọ́n lè ó lè mú ajá níbẹ̀ kó lò ó pàtó pé wọ́n ní ajá kì í ṣe owó nínú mọ̀ndóró ẹ̀ṣẹ̀rẹ̀ wọ́n kára pé eléyìí tá a fọ ìmìlẹ̀ àìtó lọ́mọ́ nínú dárìl islam ni àwọn àfa àwọn onímọ̀ wọ́n pín dárò yìí ni pé state ìlú oríṣi ìlú mẹ́ta ní ń bẹ àní dárò harbi ni pé war community àbẹ́ pé àwọn ìlú tá a lè bá jagun àwọn yìí tí a lè bá jagun a sì ní darul eh, ahad yìí pé covenant state àwọn tó yẹ pé ní eh, àdéhùn ń bẹ láàrin àwa àti wọn pé àjọ máa gbégbé sí ayé àlàáfíà yálà ní pé ní ìlú ìsìlámù ní ìlú ìlú kejì ní àníkùtà ìlú kejì tí àmì bẹ́ẹ̀ wọ̀nyí aládùúgbò wa ẹ̀ ẹ́ máa gbégbé sí ayé àlàáfíà àwa náà jọ máa gbégbé sí ayé àlàáfíà ní tó bá kàn yín ó kàn wá ní tó bá kàn àwa náà ó kàn yín náà so politics nù siyasa nù so ìmáàmù ìníkọ lórí àwùjọ mùsùlùmí wọn àti olórí àwùjọ kẹfìrí wọn ò jọ ni ahadina máa ń pè ní muhahada hodina hodina irú nǹkan tí Umar bin Khattab radiyallahu ta'ala anhu tó ṣe fún àwọn ará Ilya àwọn ará Jerusalemu jọ́nà lọ́hùn tó muhahada nù ó ṣe hodina nù so náà wọn nísìnyí wọn ń gbé bẹ kẹfìrí náà ni wọn ń gbà wọn ń gbé bẹ gbogbo property wọn gbogbo property tí wọn bá ní halal ni ni pé ajá wọn gbogbo nǹkan kí nǹkan wọn even tí wọ́n pè ní àwọn bá ń safẹ́wó So fún wọn fún wọn màálù ni tó nírò lóun ní ìsìn mùsùlùmí ò lè ṣe ìyèdárò màálù àwọn eléyìí kò lè sọ pé ajá yìí pé kó arájá kó tàǹbà wọn ìpínlẹ̀ ní pé kí ló dé nígbà bí kọ́sá ajá yìí ṣe owó ẹ̀tọ́ ní àwọn ajá kì ṣe owó fún ìwọ ètò owó ni fún àwọn eléyìí. lọ́pàá tí wọ́n rò sọ pé ní gbogbo property wọn èèwọ̀ ni ó ti di hurma fún mùsùlùmí pé alòzima so ìran ìlú kejì nu ìran ẹlẹ́ẹ̀kẹta ni pé darul islam ìrẹ́ pé ní ìlú mùsùlùmí ni mùsùlùmí ló ń kọ́ńtró rẹ̀ ìjọba islam ni wọ́n ń lò kọ́lá lọ́wọ́ kọ́lá rọ̀ sọ̀rọ̀ sọ́lá ọ̀nà ni wọ́n ń so àwọn eléyìí nínú lóhùn ajá ò ní jẹ́ owó kẹ̀ǹdírí ò jẹ́ owó ọtí ò jẹ́ owó. Eh, àwọn táwa sọ lẹ́ẹ̀kan darul ahad yìí ni pé covenant state àtàwọn pé ní onukọ́ yẹ pé ní ìlú sí ìlú ahadu nù àbíkọ́ yẹ pé ní ìlú mùsùlùmí pápọ̀jùwé irú saudi arabia harisa allah eh, àwọn gbogbo kẹfẹ́ tí bá ń gbé bẹ́ẹ̀ tó ó wọnú saudi pẹ̀lú visa ni pẹ̀lú permission ni tó bá ti lè wọlé nínú ìlú gbogbo tó bá jẹ́ owó lọ́dọ̀ ẹ̀sìn rẹ̀ owó náà ni ó máa jẹ́ lọ́dọ̀ tiẹ̀ náà kò ní láyòjá hero bíi eh, bíi hàn kò ní máa gbé hàn pé ó ní ajá àbó lọ́tí fàpèjúwe ni àbó ó ní kìnzíru so ó lé ní nínú ilé bọ̀tù kò gbọdọ̀ wà ní ìta so bọ̀tù gbélé náà yóò já òfìhì ìlà al-ahad so a wo kí ni àdéhùn ti ń bẹ kó tó di pé ó wọlé ìran dárò ládùmí ni yorùbá àti ń gbé ní nàìjíríà ẹ pé mùsùlùmí ń bẹ kẹfìrí ń bẹ. Eh, alu kitabi ńbẹ gbogbo àjọ ń gbé nínú ìlú náà ni so darul adi ni wa àjọ ńlájọ pé àjọ máa gbé ìgbésí ayé àlàáfíà èyí tó bá jẹ́ tọ̀ fún mùsùlùmí mùsùlùmí ó máa ní àwọn kèfèrí yòókù agbọ́dọ̀ rẹ̀ sẹ́kì ẹ̀ máa èyí tó bá jẹ́ eh, eh, owó fún àwọn náà àwọn náà máa ní àwọn mùsùlùmí náà á rẹ̀ sẹ́kì àwọn tí ó bá jẹ́ owó lọ́dọ̀ títí wọn náà so wa amma man qatalahu fa alayhi àmọ́ tó bá àwọn àpapọ̀ nítorí pé ní kínní kìí ṣe kìí ṣe owó mídàbí sẹ́ẹ̀dì kìlọ̀ wá ní wọ́n sọ pé ní ẹni tó bá wá pa ọ̀kan lára àwọn ajá èyí tá a ní pé wọ́n lè wọ́n lè lò sí ìdẹ́dẹ́ ní ìsọ́kò ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìsọ́lé ní tí ẹni tó bá wá pa á tó bá pa yóò sàkéèmà rẹ̀ dìnnà àfàsọ́pẹ́ ní gbólóhùn méjì ní ń bẹ wípé jàwázu wàá dàmùhù àtàbà sọ pé ní ó tọ́ ká kéèyàn ó ta ajá torí ó tán fẹ́ẹ́ fi dẹ́dẹ́ ni àbí kó ta ajá nítorí wípé wọ́n fi sọ́kò àbí ó ta ajá nítorí wípé ní kìtìnì wọ́n fi sọ́lé so ẹ̀ ń tẹ̀síwájú náà ti lè rà tàbá sọ pé ó tọ́ ajá pé ní yóò máa jẹ owó gbàmù ẹni tó bá wá parọ́ ajá òun yóò san kéèmà rẹ̀ kò ní jẹ sámánù yóò san half value rẹ̀ pípọ̀ kìíní yìí èló ló tó èyí tí ó san òun náà nù. tó aláàkọ́wọ́ lè bìlì mẹ́nẹ̀ ọ̀tá pé ní agbára ní yìí tí ọ̀rọ̀ já ní pé ní èèwọ̀ ni àgbọ̀dọ̀ tá a tó àjẹ́ ní kò ní kò wàrà kì í mọ́tá fìhì wàhálà yóò fà mí nǹkan ó lè àwọn mìíràn hàn àti tẹ̀fẹ̀rẹ̀ yìí. هل يفهم من هذا التفريم من الإمام ابن أبي زيد القيرواني أنه يرجح الجواز في عام بويني سيكوني في سنة فقهية ابن أبي زيد القيرواني في سنة سنة àwọn ìran mẹ́tẹ̀ẹ̀ta ìran ajá mẹ́tẹ̀ẹ̀ta tó tọ́ kátà wọn àbí ìbára tó ní ọkọ̀rọ̀ tí ẹ ti sọ fún wa ní pé ní máàlù ni wọn torí pé ó fara lórí màálíyà wọn àpètè bá pa wọn yóò rà wọn bọ̀t kò fara lórí ẹlẹ́ẹ̀kejì náà mo kọ́ni yóò fa mo ṣe kéèyàn ó kéèyàn gbọ́ yí bẹ́ẹ̀ ó sì ṣeé ṣe ká ní pé rárá èèyàn gbọ́ yí bẹ́ẹ̀ ó kàn sọ́nsọ́ wípé ní òrùkọ́ òun ló nídìí ìbéèrè ìjọba bá pé ní kò tán yìí òun nídìí ìbéèrè ìjọba sọ pé kì í ṣe owó òkùnrin yóò béèrè pé tó tó ń bá pa ń kọ́ yìí nídìí ìbéèrè sòwọ́n ló fi sọ eléyìí wàlá yajuzu bai'u al-lahmi bil-hayawani min jinsi èèyàn gbọ́dọ̀ fi ẹran pa ẹran tá a fi pa èèyàn gbọ́dọ̀ fi pààrọ̀ hayawani ẹran tá a sì pa nínú jíǹsù kan náà ká ní pé òkè ẹran àgùn ẹran ògúnfe ẹran ògúnfe ẹgbẹ̀rún ògúnfe yìí ẹ máa mú ògúnfe tuntun yín ọ̀gá ni pé bàtí àgbà tá a pa ẹran ògúnfe tán bàtí ẹran ògúnfe kan ká ní pé mú ẹran ògúnfe tí ń rìn lọ lẹ́lẹ́ yìí wọn kékeré so eléyìí kò sọ torí pé nǹbá bí àtàfábólù bẹ́ẹ̀ na jìnsẹ́nì ni àìsí kàṣáájú wípé ni tí ìrẹ̀tàhàdà jìns bàbá ti ní jíǹsù kan náà láìpẹ́ ní fámìlì kan náà ni wọ́n láyà jùzù tàfábólù láyà jùzù àtàfábólù tàfábólù ni máa kò ní máa kò ní máa tọ́ bẹ́ẹ̀ náà ni eléyìí náà so àǹtorí pé ní àti sọ pé tàbá ma kílò rẹ̀ ń kọ́ ya àmà pé yẹ iye kílò ilé àbí iye kílò eléyìí náà sì ní ǹjẹ́ ó tọ́ àbí kí àbí ẹ̀kọ́ tọ́ tàbá tàbá lè ṣe tàhákòkò tàmásólò yóò tọ́ wọ́n tàhákòkò tàmásólò yóò nira díẹ̀ wípé ẹran tí láàmù ni pé ẹran tí tó ti tá a ti pa tó yẹ pé ó rẹ́dì fún ṣíṣe àbíkọ́ yẹ pé ìtura ti ṣe àyàwó àánú ẹran tó sì ń rìn ni kó tó di pé ẹran ó ti rẹ́dì fún ṣíṣe àwọn nǹkan tí wọ́n ti nù níbẹ̀ lọ́tọ́ àti pátápátá pé ní ten kilo eh, ẹran tá a ti pa tá a ti dú tá a ti kun tá a ti rẹ́dì fún ṣíṣe àbí tí wọ́n ti sè pẹ̀lú ten kilo ẹran tí wọ́n ti pa wọn ò jọra wọn so a sì sọ pé ní pilot ní pé ní àjálù bìtàkùkù tàmáfòlù kàl àtàkùkù àtàfàdòlù ni kí fáyọ́dà ní wípé ní kéèyàn ó ṣàyẹ̀mọ̀ kan sí sí aljalu bi tamasul katahakuki atafadul aljalu bi tamasul katahakuki atafadul so ká má ṣúọ̀ wípé ǹjẹ́ kí ni ó ṣe déédéé ara wọn àbí kò ṣe déédéé ara wọn fi àjìnásì rìbàwíyà tó dàbí bàtà àmọ̀ wípé ní akíní ò ṣe déédéé ara wọn náà ni. qala wala bay'atani ìbéyà àtẹn bákan náà èèyàn sì gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ ṣe béyà méjì yìí ni pé ká ta ọjà méjì nínú béyà kan náà. mọ́mí náà bìtẹ́rì kẹrọ wá ní ó túmọ̀ rẹ̀ wípé ní ọ̀hún àyè ṣẹ́rì ẹ̀sẹ̀lẹ̀ àtàn ìmà bí khamsatin naqidan aw asharatin ila ajalin qad lazima bi hadith samanin. bí a pé kì mo fẹ́ ta. Ah, ìtumọ̀ àkọ́kọ́ ni pé ní a fẹ́ ta táàpù yìí fóònù tó wà lọ́wọ́ yìí inú kọjá pé kó san ten naira naqdan tí o bá ta nísìn àwọ ashara imma bi khamsatin ní kó san five naira àkàrà pé ní fifty thousand lápèjúwe ìpè ó fẹ́ ra ọ̀kadà tó bá ra ọ̀kadà yìí ní ọ̀ọ́dà cash down ọ̀ọ́dà wọlé so ọ̀ọ́ra ní fifty thousand naira aw asharatin àbí one hundred thousand naira ìlà ajalin sàpé ní ọ̀padà máa wá sanwó díẹ̀ díẹ̀ ni ọdí lázi mẹ́tìrú bí ahadi asamanin káwọn pé nítọ̀ ìkànnì méjèèjì yìí ọjà ohun tó láti lọ́gbọ̀dọ̀ ṣe ká wá túká láì mọ láì mọ nǹkan ìtí tí wọ́n ṣe níbẹ̀ nìkan kan bí bàtà kan lọ pé tọ̀ tẹ́ bá ra nísìnyí o ìbáyìí tẹ́ bá pẹ́ bá sanwó nísìnyí ìbáyìí ni àmọ́ tẹ́lá máa sanwó díẹ̀ díẹ̀ di oṣù tí ń bọ̀ oṣù mẹ́fà tí ń bọ̀ tí báyìí ni ká má wàá fẹnu rẹ̀ jóná lórí iye kan tó ìró eléyìí ń bẹ àtá ní sì bẹ àná tí wọ́n ta ọjà méjì tí wọ́n ta kan pé the same ọjà wọ́n ta eh, five naira wọ́n ta the same ọjà náà wọ́n ta ní ẹ̀tẹ́lẹ̀ láì wá mọ èmi torí pé yóò á di ìlà ànìzà àlùmùnáza yóò padà di ìyàn rárá ohun tí mo sọ kọ́hún àǹtàjọ sọ ní pé ní ẹ̀sánwó ní ara nǹkan wọ̀ ní padà wá sanwó ni òun máa wá fà láàrin ara wọn. wàláyà júùsù bẹ́ẹ̀ ẹ̀tàmúrì àbọ̀ tó wáyé pé ní tó wáyé pé ní bá ti wá fẹ́ ní ẹ̀jọ́ náà pé ẹ̀mú kanu méjèèjì ká nítorí ṣe ni pé òun sanwó dá kalẹ̀ nísìnyí tán ò ní sòyí òun tọ́ àbí pé ara ìní sanwó kalẹ̀ nísìnyí padà máa san díẹ̀díẹ̀ nísòyí ẹlẹ́ẹ̀kejì ni lòun mú òun ó ra nítorí ẹ̀kọ́ rà ní five naira ó rà ní ten naira tí ó padà máa sanwó ní ọ̀sẹ̀ tí ń bọ̀ tẹ́lẹ̀ yòun àlá àrùjá ìlà kọ̀wá yòun ó tọ́. no kì í ṣe rìbá kì í ṣe rìbá ó ra arúbin bí arúbin mìngẹ́rì jíǹsì yìí àwọn ó ra arúbin bí tamanin tí a bá ra commodity pẹ̀lú owó yòun kò sí rìbá ń bẹ́ẹ̀ so ó ra mọ́tò pẹ̀lú owó ó ra fóònù pẹ̀lú owó ó ra àga pẹ̀lú owó ó ra ilẹ̀ pẹ̀lú owó ó ra ilé pẹ̀lú owó kò sí rìbá níbi eléyìí o so tó bá ra ilẹ̀ ni pé òun sanwó nísìn á ní pé ó san eh, five hundred thousand naira ó san ó dalẹ̀ nípa òun ò tí ì sanwó nísìn ó padà máa òun máa san díẹ̀ díẹ̀ dọ́dún tó ń bọ̀ ní ó san one million so ó dalẹ̀ so ìyóò eh, kò sí láì torí pé kò yáwó kò sì sí owó ọ̀tí èyí tí ò ní tọ́ níbẹ̀ òun ni pé eh, ìran rìbáwọn ó lóun fẹ́ ra ẹran màálù ẹran màálù ó sì fẹ́ rà á pẹ̀lú màálù náà ni bóyá gódóńgbó pẹ̀lú tí ò gódóńgbó wà ní pẹ́ta tó bá ra màálù ilé tó dúró yìí o ní ìsìn ní ìsìn báyìí ọ̀ọ́sàn agódóńgbó mẹ́ta ọ̀tí ò bá ti dọ̀sùn tí ń bọ̀ ọ̀ọ́sàn agódóńgbó márùn-ún pé tàfáàzòrò ti ṣẹlẹ̀ níbẹ̀ wọ́n pé jíǹsù wà ń bẹ̀ èyí ná arí ná àwọn onímọ̀ tani pé kò tọ́ ọ̀tọ̀ láàlám àsọyò ni pé wọ́n tọ́ kọ́ọ̀lá wà láyà júùsù bẹ́ẹ̀wò támúrí bí rúpọ̀b lẹ́yìn náà ń pè ní bẹ́ẹ̀wò bẹ́ẹ̀wò mùsàbánà wàlùmùhákọ́lá kéèyàn ó ta èso tútù èso tútù.

èyí gbọ́dọ̀ ta nǹkan èso yálà ṣèmárù ní gẹ́gẹ́ bí ìbẹ́pẹ ní ápù ni àbí ọ̀bọ̀ọ̀bọ̀ gẹ́gẹ́ bí ọkà bàbà ìgbàdo àgbàdo àtàní nígbà tí ò bá tí ì gbó nítorí ẹ pé ní afẹ́ jẹ ni tọ́lá pé ní ẹn tó rà á ó rà á bìsárẹ́sẹ̀ kọ́tẹ̀ ìtọ́ba ti rà á nísìnyí sì mọ ọmọ ọjà yíwùn ń tọ́ àdépò ó rà kì í kó rà fún jíjẹ ó rà fún nǹkan mìíràn oko ìgbà ebè ìgbà ebè kání pé ìgbà tó ti ṣẹ̀ṣẹ̀ ń hù àbí ọkà tó ṣẹ̀ṣẹ̀ ń hù kani pé òun fẹ́ rà ní ṣẹ̀ṣẹ̀ ń yọmọ kání pé òun fẹ́ rà kání pé kò tọ́ kání pé àná èyí fún òun fẹ́ jẹ òun kàn fẹ́ òun àfẹ́ tẹ ó bá tábà tẹ wáṣẹ́ nísìn òun ó ge òun ní ẹṣin nílé àbó òun ní àwọn ẹran tó ń sìn nílé òun lè fún pẹ̀lú pé kì í ṣe kó ra tèmárò fún jíjẹ ó ra kinní fún aláfò ní òun máa níbẹ̀ ká padà sí eléyìí bákan náà ni kò wà láyé jùzù bẹ́ẹ̀rù àtẹ́múrìbì rọ́tọ̀bù kárìsàn ká ní pé a ta rọ́tọ̀bù rọ́tọ̀bù ní támúrò tí ó ti gbó ó ti gbó so because màráhìlù sábà ìpele méje ní támúrò ní kọ́tọ́ di pé ó padà di ìdàbí nù àwọn etí máa ń sọ́ọ̀pù níbẹ̀ tí ó sọ́ọ̀pù nígbà máa fi ń sínú àwọn ẹni rọ́tọ̀bù níbẹ̀ tí ó lómi níbẹ̀ tí ò ní ní omi kò ní tí ì le kò ní sí èdè tó dé final stage rẹ̀ kẹ́nìkan á ní pé òkè protop ní ìrí eh, òun ó fi ra òun ó fi ra pẹ́rẹ́gì kan pé ẹ̀fọ́ mi ní protop tó wà lórí igi òun ó fi pẹ́rẹ́gì kan yìí ra irú pẹ́rẹ́gì kan lókè lókè òtún wọn ti kárùsù rẹ̀ ni ọ̀tún wọn ò lè rí protop tó wà lórí igi wọn ò lè rí wọn ẹnikẹ́ ah, bá a ṣe ń wo ẹni tó wà lórí igi yìí dèdè pẹ́rẹ́gì kan ni yìí ní ti kárùsù ni lẹ́yìn kò ìrìkúnṣọ́ náà sọ̀rọ̀ sọ́nà àti wọn bí anábì ní pé ní àyẹ̀ ń kóso rọ́tọ́bù ìdá jẹ́fà pé rọ́tọ́bù ń gbàtọ́ lápadà wá di pé ẹ àvẹ́sì rẹ̀ ẹ ka ǹjẹ́ ìmọ̀ ń dínkù bí wọ́n ní nà ọ̀nà àná ìṣẹ̀lẹ̀ sọ́nà àdáàlẹ̀ kí anábì ní pé ìdá kò tọ́ kì so àjẹ́ pé ní kí ló fà ń bẹ̀ wọ́n dábọ̀ yẹn ni pé ní nùsọ́ọ̀nù rẹ̀ àjẹ́ pé ní tàtàwí ò sí ń bẹ́ máa yọ kan náà ni wọ́n àbúdá bá ta jíǹsì bí jíǹsì làbúdà nígbà والتقابض الاتحاد المجلس الفنجي so ẹlẹ́kẹ̀ẹ́ yàtọ̀ ni pé ní jahala ń bẹ́ẹ̀ bí àti ọgọ́rọ̀rù àti ọgọ́rọ̀rù lọ́dọ̀ àwọn àlèkè àkùntàn àwọn kan náà pé lọ́dọ̀ hànàbíà náà kùntàn àṣàfihàn àwọn sọ pé ní ó tọ́ fi máa dúnà hamsati àwòsókìn ní tí o bá tí ì tó five wẹ́sìkò wẹ́sìkò kan àìsàn jọ̀ọ́ pé ní hamsatu hausoke àjẹpẹ́ mọ̀ sí déédéé bíi siram twelve eh, kilogram kg àpò ráìsì mẹ́wàá yes àpò ráìsì eh, méjìlá sorry àpò ráìsì méjìlá àti kilo àti twelve kilo twelve kg so déédéé tí zaka wọ̀ so hadith wáyé pé ní nítorí sọ́la rọ́kàtọ̀ fi bẹ́ẹ̀ làárọ̀ọ́yá fi bẹ́ẹ̀ làárọ̀ọ́yá àlàárọ̀ọ́yá wọn náà ní kí ẹnìkan ó ra rótọ́bù lórí igi tí ó fi tamuru tó ní tí ó fi rà yàkólu harisan yàkólu rúkọban ìṣẹ̀rí harisan yàkólu rúkọba yóò rà àfojúdá náà ni ohun tó jọra ni pé ó fẹ́ jẹ́ ní tútù báwọn pé nílẹ̀ lárúbáwá àwọn lárúbáwá wọ́n wọ́n wọ́n láìkì tamuru wọ́n sì máa ń láìkì lóríṣiríṣi stages ẹnìkan lè wá ní tamuru ńlẹ̀ tó ti gbẹ dàbí nìkan ti gbẹ òtún kó wọn ò ní rótọ́bù ó sì ń wù ó pé tí wọn bá rí rótọ́bù so ẹ̀kẹ́ ò ti máa wá róró wá fẹ́ rà ní sọ̀tàn ni pé kò sí láì fi kó rà but kò gbọ́dọ̀ ju hamsatu hausoke lọ fi madona hamsatu hausoke so sábàwọ̀ kìláàfà àwọn fọ́kọ̀ ha lórí mọ́sálà ìgbà bẹ́ẹ̀ làárọ̀ àti bẹ́ẹ̀ mọ̀zábàdà àti mọ̀hákọ́lá láti pé ìgbàlè ó fẹ́ jọ bákan náà torí pé àwọn tí wọ́n ní tán harama. بيع المزابنة بيع رطب بتمر خرسا ثم حرام عليه àwọn náà ṣe ìjáza bẹ́ẹ̀ làárọ̀yà torí hadithu àwọn táyà ṣe ìjáza bẹ́ẹ̀ làárọ̀yà wọ́n ṣe torí hadithu but àwọn náà ò sọ wípé ní ìtura ti lé lórí àwọn tọ́ta oṣù kẹpọ̀ tọ́ òun tó túmọ̀ sí pé ní kò sí kò sí xìláàfù níbẹ̀ gbogbo ẹ̀ náà ni wípé àlàásùrù ni pé kò tọ́ kẹ́yìn ó ta nǹkan tó tó pẹ̀lú nǹkan tó ti bẹ nínú nǹkan oko nínú jíǹsì torí pé ìyàtọ̀ padà wà níbẹ̀ nígbà tó bá gbẹ tán so káfíà kò ju nǹkan tó kọ́mọ lápòjú lọ́dọ̀ wa níbí ìgbàdo ká ní pé kó pẹ́rẹ́gì ìgbàdo eh, kan pẹ́rẹ́gì ìgbàdo kan ká fi gba ìgbàdo tó wà lórí ebè tá àti ìjà tó sọ sòkò rẹ̀ ká ní pé bá ń wo ìgbàdo tó bá rí báyìí mẹ́tàlá fi já sùkù mẹ́ta mẹ́rin márùn-ún yóò ti ṣe dèédé fẹ́rẹ́gì kan so àwa ni pé kí ẹyà jásùkù márùn-ún níbẹ̀ wọn ẹ̀ kí ẹni tí ó fẹ́ jẹ̀gbà tó tó kó gbà ẹni tó lóko kó gbà fẹ́rẹ́gì ìgbàdo kan ìbéèrè sani sọ̀rọ̀ sọ́la ń béèrè níjọ́ náà pé àyà ń kó sòrò tọ̀lá ní pé àyà ń kó sòrò ìdáyà bíi sátì náà ní pé láyà jóso láyà jóso tó pé yóò padà gbẹ ètò ní bá fẹ́ jẹ́ ni onígbàdo gbígbẹ́ ńlẹ̀ bọ̀ ìgbàdo tútù òun wù yálà yóò ṣe ni yálà yóò sùn ni àìpé ní kìyàtà lórí rọ́tọ̀ wọn pé ó tọ́ tí ò bá ti pọ̀ ó lè rà kó sì sún kó wá pè rárá kó lè kó lè kó lè kó lè kó gbẹ̀rù yóò rà yóò sì dáná sí ìsìn àti àkọ́ máa sún bẹ́ẹ̀ kó sì jẹ́ bá náà gẹ́gẹ́ bí gbogbo rẹ̀ ṣe nù àṣìbò ẹ̀ قال ولا الزبيب بالعنب ثم يكون لك لا متفاضلا ولا مثلا بمثل ولا رطب يابس من جنسه من سائر ثمار والفواكه هو مما نهي عنه من المزابنة من المزابنة آه، وتسمى مزابنة وتسمى المحاقلة عم يجيني آه، فيه جهالة جهل بنين آه، نبف أسألكني قايدة ما فاني الجهل بالتساوي أو بالتماثل كتحقق تفاضل متعبات داوت فيه ǹjẹ́ déédéé ni wọ́n àbí kìí ṣe déédéé ìtumọ̀ náà ni pé àti màmá pé kìíní kìí ṣe déédéé ni ṣùgbọ́n dá àmá yẹ̀rí bùkà ìlà máa lá yẹ̀rí bùkà. qala wala yuba'u juzafun bimakilin min sinfihi so ká ní pé pẹ́rẹ́gì ìgbàdo kan pẹ́rẹ́gì kan eléyìí nísìnyí ká ní pé ẹ̀ka fọ́ ẹ̀ka kan ẹ̀kọ́ lè ń jẹ kó yín jẹ kó yín jọ ká sì pààrọ̀ ara wọn kò tọ́ torí pé màkìlù ni lábọ̀dọ̀ mi eh, tàmásólù so ìgbà pẹ́rẹ́gì kan pàtó pẹ́rẹ́gì kan so ìbáà jẹ́ pẹ́rẹ́gì tútù ìbáà jẹ́ pẹ́rẹ́gì tó ti gbẹ àfáà àti pẹ́rẹ́gì wọn èyí kò sí láì fi ń bẹ kó láti jẹ pẹ́rẹ́gì kò sáà pé ní à pẹ́rẹ́gì ìgbàdo gbígbẹ ní ilé ìgbàdo tútù ní kàkó oúnjẹ lákòjẹ kójẹ kójẹ kójẹ ẹ fi pẹ́rẹ́gì eléyìí kẹsìgbà jùzáfì ilé jùzáfì náà ní pé nǹkan tá a kàn fojú dá nǹkan fojú dá so àgbọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀ so pẹ́rẹ́gì kan tútù pàrọ̀ pẹ́rẹ́gì kan eh, gbígbẹ wàlá jùzáfún bí jùzáfín ìsìnsìhí ilá an yàtàbáyàná alfabulu bẹ́ẹ̀nàhùnmá nǹkanà mímọ ẹ̀júzù fi nǹkanà mímọ ẹ̀júzù tàfàbulu bẹ̀ẹ̀nsì alwáhidu mìíràn. báwa ni pé ni ìtọ́ba eh, nídìí tàmásólù aláìsàn akọ́kọ́ tàmásólù níbẹ̀ pẹ́rẹ́gì pàtàkì pẹ́rẹ́gì àgbọ̀dọ̀ sí pẹ́rẹ́gì kan pàtàkì sí pẹ́rẹ́gì kan ààbò ẹ̀pẹ́ ní ẹ̀jíǹsù wọn kankan náà ni wọn tó àgbọ̀dọ̀ sí eléyìí tó aláti sàkọ́kọ́ pé òsùn àwọn ó ṣe déédéé ara wọn. kọ́ọ̀là wàlá bá sà dé omi ló tún fẹ́ ṣe àlàyé yìí. رحمه الله رحمة واسعة